إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا اسم الله وضع الله سبحانه وتعالى ترى صلاة السنة نبي محمد صلى الله عليه وسلم كي الله الله الله ثم mo jẹ́ من صحابه sọ̀hábọ̀ الله ṣe ọlọ́run الله àwọn mọ́ ọgbẹ́ pẹ̀lú nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́ọ̀jẹ́ kan ṣoṣo ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àbí ọlọ́run àsìkò díẹ̀ tí yókù tí a fi kó sínú Ramadan ọlọ́run kò mọ́ fi àárẹ̀ kan oníkàlùkù wa ó mọ́ jẹ́ kí àjọ ẹni tí wọ́n wá láburú ká sì máa sọnù kí wọ́n sì máa jí wa gbé àlékún arísìkí tí a fi bá Ramadan nílò ẹ̀bẹ̀ lọ́wọ́n tó máa tó fi ṣe fún wa ọlọ́àdẹ́kọ̀ ṣoṣo ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ìjókòó tèmi yóò máa jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀keje lórí àyọkà àti àlàyé ráńpẹ́ láti inú tíra Dr. المطري حفظه الله تعالى في أن تصير أمام خلاصة أحكام الصيام والاعتكاف عن بيت يو لكل غار والتي àti láti lè tún fi ilé wa àwọn nǹkan míì tó súnmọ́ kó má ti mọ̀ ẹbẹ nínú mímọ̀ wa lórí àlámọ̀rí nípa bá a ṣe bá oṣù Ramadan bá a ṣe bá a lò. قال المصلي حفظه الله ورعاه وعلى المسلم أن يغتنم أوقات أو أن يغتنم أوقاته فيما ينفعه في دينه ودنياه وني nínú tí olóore fún mùsùlùmí nínú àwọn ọjọ́ Ramadan yálà lọ́kùnrin wa àbí lóbìnrin wa pàtàkì jùlọ àbátá jẹ́ obìnrin eléyìí ó bá wa wí lọ́pọ̀lọpọ̀ rí pé àwọn ọkùnrin àwọn máa ń rí àsìkò wọn lò dáadáa nínú oṣù Ramadan láti lè kópa nínú ètò wáàsí lọ́tún lọ́sì. Si láti lè máa tọ alukur'an karim nínú àwọn mọ́síláṣí láti lè máa náwó nǹkan sínú sí àwọn ọ̀yà wọn nínú mọ́síláṣí ní àsìkò sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àmọ́ wípé kò sí tí ọkùnrin lè fi àsìkò rẹ̀ ṣe nínú Ramadan táwọn obìnrin tí a lè lo àsìkò wa fún nǹkan náà kódà obìnrin tún ní àǹfààní láti kó èrè láwọn agbọnú kan tọkùnrin ò láǹfààní láti péré ńbẹ bíi wàhálà wa ìdààmú wa bí àwọn ọkọ wa bí wọn ṣe jẹun bí wọn ṣe jẹ sàrò wàhálà wa ìdààmú wa bí àwọn ọkọ wa àwọn ọmọ wa àwọn tí ń bẹ lábẹ́ wa bí wọn ṣe túnu àwọn ọkọ wọn ò láǹfààní eléyìí bó ṣe wulẹ̀ kó mọ́ torí ẹ àwọn oníkálùkù wa lọ́kùnrin wa lóbìnrin wa ká lo àsìkò rọmọbọ́ọ̀nù wa ká fi kó oore tó pọ̀ àfáàní wàhálà alimọ́sílẹ̀m wọ́n ní ìwọ mùsùlùmí ẹ̀yẹ tẹ́lẹ̀mọ́ àwòkọ́ta òfin náà yàn fàrọ̀ òfin ìdí nìyí wọ́n dùn níyà kó lo àsìkò rẹ nínú rọmọbọ́ọ̀nù nínú nǹkan tí ó ṣe é láǹfààní lórí àlámọ̀rí ẹ̀sìn lórí àlámọ̀rí tayé eléyìí jẹ́ àkíyèsí fún wa torí pé tí a bá wo tí ayé tí ó sọ̀rọ̀ ìdílé ni a rí i pé àwọn nǹkan tí máa ń ṣẹ́rí ẹni ọkàn ẹni ojú ẹni òye ẹni tí máa ń ṣẹ́rí wa kúrò níbi tí ó wúlò fún wa láyé àbẹ tí ó wúlò fún wa nínú ẹ̀sìn ó ti pọ̀ ó yí wa ká bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan nìyí èyí ṣe pé bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó dá wọn ọlọ́run dá wọn káwọn nǹkan ní kí wọ́n rí bẹ́ẹ̀ fún wa nítorí dá wọn fún òun náà tó sì wo ọlọ́run ọba òun náà ní ká àwọn nǹkan yẹn ní ẹ̀sìn ká táyé àpẹẹrẹ rẹ̀ òun ní fóònù jẹ̀mọ́ láyé tí fóònù orí tábìlì tí wọ́n gbé síbẹ̀ náà ni ó mọ̀ wà kò sí tí ó jẹ kò sí tí ó mu a ní ìbálòpọ̀ papọ̀ pẹ̀lú fóònù wa ju pé níjọ́ náà bá ní kí fóònù kó ríǹgì á lọ igun yàrá tí wọ́n gbé sí láti lọ gbé àbígbà bá fẹ́ pé èèyàn àfẹ́tẹ wáyà á lọ bẹ́ẹ̀ láti lọ pè ìbáṣepọ̀ ọmọ ènìyàn pẹ̀lú fóònù kò ju eléyìí lọ nígbà náà sì nìyí gbogbo ilé kọ́ ló ní ẹ lè dó dídí ìlú kan tẹ́nìkan ò ní ní ṣùgbọ́n nígbà tí ó yá wọ́n fi ètò àwọn àlámọ̀ rí ayé wa wọ́n dà papọ̀ mọ́ fóònù débi pé àwọn nǹkan míì náà tí ò wúlò fún wa tí ó gba gbogbo àsìkò gbogbo ìṣẹ̀ ní ayé wa wọ́n kó sínú ẹ̀ fún wa nígbà wọn tún wá parí rẹ̀ tá bá ṣe lẹ́yìn náà ní ìdálọ́mọ tá a gbé tàbí kan ni ní tó tóbi bíi freezer ńlá ni a rí i pé ìwọ̀nba náà ni ó gbà nínú àsìkò wa ńjọba aráyè lálọ́ ọbẹ̀ ìjáde ìwọlé wa nìyí àlìmọ́sùnmọ́ wọ́n tún wá ṣe fóònù ní nǹkan àgbéká tó túmọ̀ sí pé kò síbi tó wà tí fóònù rẹ tó lè máa bẹ pẹ̀lú rẹ orí ọlọ́wọ́n bá ní fóònù orí ọlọ́wọ́n bá ní ọlọ́ni wọlé ẹ̀dẹ́jà lẹ́la kan máa fẹ́ àbùdó jẹ̀míyà ọlọ́run gbogbo tó ń bẹ lórílẹ̀ òun lòún dá fún àwọn ọmọ nìyẹn fáǹfààní wa àǹfààní wa torí ẹ̀ gbogbo àwọn programmed àwọn baromage àwọn ètò tó ń bẹ lórí fóònù ìwọ owó yìí tí yóò wúlò fún ọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ lórí ọ̀rọ̀ àlùkìyàmọ̀ rẹ òun kò wò òun kò múlò social media orí ọlọ́wọ́n bá ní torí pé fún wa láǹfààní láti bára wa sọ̀rọ̀ níṣẹ́jú àyà láti fi nǹkan ara wa nínú táàmù ó mú ìmọ̀ ó mú súnmọ́ wa ó mú ìfi ara rora ìbánikẹ́dùn ìbáni ṣe ojúṣe tó yẹ ká ṣe ó mú súnmọ́ ara wa léyìí tí ò rí bẹ́ẹ̀ níjọ́hun nígbà tí ṣíṣe omi jà kó tó dé ó sì ń jẹ́ ká mọ̀ níbi tí orí ọlọ́run ọba tó dé lára wa táfi fi ẹ̀mí ìmoore ọlọ́run nígbà bá rí àwọn ẹlòmíì tí ó tó títí wa bákan náà ká tún lójú kòkòrò nígbà bá rí àwọn ẹlòmíì tí ẹ̀sìn wọn ju tiwa lọ bó láti lé wọn bá so orí ọlọ́run ọba ní social media àmọ́ tí yóò bá mánéjà ara rẹ̀ láti lò ó jẹ̀mọ́ a máa lò ó a sì máa fi àsìkò wa a máa fi ráre torí ẹ̀ àfáǹpé wa lákèéfì nínú tíra ọ̀ràn pé kí á lo àwọn àsìkò wa nínú rọmọbọ́ọ̀nù ká fi kó èrè tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ká fi rí àǹfààní tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn distractors bíi fíìmù géèmù kọ́mẹ́dì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ tó ti wà ní àrọ́wọ́tó wa nìyí jẹ̀mọ́ àwọn kan ní ẹ̀dẹ́ ká ṣọ́ra fún àwọn nǹkan wọ̀nyẹn nígbà tí a bá ti kó sínú oṣù Ramadan fayida fayida فرغ من أمور دنياه اجتهد في الرغبة فيما يرضي ربه وني في tí a bá rí wípé tọ̀ àwọn àlámọ̀ rí wípé ọ̀rọ̀ ayé tàbá ti fírí bẹ́ẹ̀ bóyá nígbà tí a parí iṣẹ́ àbí nígbà tí a darí dé láti ibi tá a lọ fún ètò ajé àmú ni àbí ètò nǹkan míì náà nínú ètò ayé ni tọ̀ ní tó kù òun náà ni àsìkò nì ká lò ó ní tí yóò bí ìyọnu ọlọ́run ọba lé wa lórí. wàlá sí ìyá máa fi hàlì sí ìyá mi lẹ́dí wà mí náà àwọn àṣùbà bíi tàkìkì tọ́wá wọ̀tẹ̀síkíyàtì nufus. wọ́n ní pàtàkì jùlọ ó ní ìgbà tí a bá wà ní àsìkò tí à ń gbá rẹ̀ tó dá pé àsìkò tí ìyẹn máa rí ìfọkànmọ́ ìfọ ẹ̀mí mọ́ tá a sì máa ń ní àǹfààní láti tún ní tí wọ́n pè ní tàkùwà òun náà ní àsìkò tí a bá ń gbà rẹ̀ lọ́wọ́ ẹ rí i pé nígbà wọn ọba tí ó parí rẹ̀ fún wa ní ayé àkọ́kọ́ tó ń sọ fún wa nípa Ramadan ọlọ́ni yá ayọ́lẹ̀ bí náà amọ́nù kutiba alaykumus siyam kàmá kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun la'allakum tattaqun ó ní ìtumọ̀ méjì lọ́dọ̀ àwọn sálàfù alákọ̀ọ́kọ́ òun náà ni pé la'allakum tattaqun òun ni ká jìnà sí tọ́lọ́run fẹ́ ká jìnà sí nínú Ramadan bíi nítorí a máa jẹ nítorí a máa mu nígbà a máa ń gbà àwẹ̀ lọ́wọ́ àti ìbá àwọn ìyàwó wa láṣepọ̀ àwẹ̀ yóò bí ìpayà ìbẹ̀rù ọlọ́run ọba sí lọ́kàn táàfin ní lọ́wọ́ mú táàfin ní faraṣe ní tó wa jẹ́ àwọn kan ní tí wọ́n pè ní tákùwà nìyẹn ẹ̀ sì rí bẹ́ẹ̀ ni pé ó lè sọ fún gbàwẹ̀ òun gbàwẹ̀ òun jẹun òun gbàwẹ̀ òun mu òun gbàwẹ̀ òun súnmọ́ ìyàwó rẹ̀ òun gbàwẹ̀ òun wà bàjẹ́ òun wèké òun ṣe ń tọ́lọ́run ọba tí òjò lọ sí kìí ṣe ń tọ́lọ́run ṣe léèwọ̀ òun ni wípé torí ẹ̀ la fi ń gbàwẹ̀ rárá ń tọ́lọ́run ṣe léèwọ̀ káwẹ̀ tó dé èèwọ̀ náà ni àmọ́ tọ́lọ́run ṣe ní ẹ̀tọ́ bíi jíjẹ mímu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ tọ́lọ́ wá ṣe léwọ̀ fún wa láti bá fi ń gbà wẹ̀ la'allakum tattaqun ká lè bá a lè jìnnà sí i ká lè mọ̀ wípé nǹkan mi àmọ́ jẹ́ ẹ̀tọ́ nígbà mi tọ́lọ́ òun sì gbà lọ́wọ́ wa ká má ti sọ̀rọ̀ tọ́mí tó jẹ́ èèwọ̀ tó dá sí pé tọ̀ ọlọ́run bó ti ẹ̀fẹ́ ká súnmọ́ ìtumọ̀ kánú ẹlẹ́ẹ̀kejì la'allakum tattaqun òun náà ní kí ìmánì wa kó lè bá lè lékún táwọn náà bá gbà bó ti yẹ kó kódà bó ṣe àwẹ̀ náà fílà àwọn náà mọ fíìlì e lára wa pé alhamdulillah ìmọ̀ ni wọ́n lékún sùúrù wa yóò lékún látàrí ìṣe dáadáa sí àwọn èèyàn yóò tún lékún ìṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn yóò tún lékún gbogbo ohun tó jẹ́ nǹkan dáadáa yóò mọ lékún lára wa gbogbo tó sì jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó náà nìyí yóò mọ bọ́ọ̀lẹ̀ déédéé díẹ̀ lára wa látara ìgbàwẹ̀ fún ọlọ́wọ́n so orí ẹ̀ àìlórú àwọn àsìkò bá ní ká káfí máa ṣe àwẹ́wà káfí àwàdà àwọn ọkùnrin á pe àwọn ìyàwó wa jókòó àwọn kan wọ̀nyí á bá wọn sọ òye wọn ni kò sẹ́ni tí ò fẹ́ sin ọlọ́wọ́n ọba bọ́lọ̀ ṣe fẹ́ àmọ́ ìmọ̀ ó jìnnà sóníkálùkù bí ìgbà tí a bá ń sọ̀rọ̀ ìrìn àjò ni tàbí ìjáde kúrò lé bó ṣe jìnnà síra wọn sí bẹ́ẹ̀ náà ni mo sí àwọn èèyàn sí ẹlòmíì bí wọ́n ṣe jìnnà sí tó ó du láti bẹ̀rẹ̀ sí mọ̀dúgbù sí Maiduguri lọ ẹlòmíín sì nìyí ó súnmọ́ wọn débi pé ìsúnmọ́ ìmọ̀ rẹ̀ gan-an òun àti ìmọ̀ ni wọ́n jọ ń gbé wọ́n jọ wà nínú ìlú wọ́n jọ wà ládùúgbò wọ́n jọ wà nínú yàrá sọ̀rọ̀dá gbìyànjú kí àwọn ìyàwó wa náà nìyí káwọn náà mọ oore yìí Ramadan oṣù oore ńlá ni oṣù àlùbáríkà ni torí anabi sallallahu alayhi wa sallam máa fi kí àwọn sàhábà yìí máa fi kí wọn anìkọ̀rọ̀ jẹ́ àtúnṣàrò mọ̀bára kún olótìdé wa bá yín o oṣù olóore púpọ̀ oṣù alálùbáríkà òun náà ni oṣù Ramadan wọ́tàjúùsù àṣìbáhàtú lè sọ him wọ́n ní bákẹ́ náà wọ́n ló tọ́ ẹni bá ń gba àwẹ̀ ó lè ó lè yóò wẹ̀ nínú báàfù ni fàyẹ̀kẹ̀lẹ̀ ìfisàl bóyá wẹ̀ nínú báàfù ni ó wẹ̀ nínú sinmi púùlù ni àbó bẹ́ sí abẹ́ òjò òjò bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní rọ̀ omi òjò ó wà nínú ó fomi òjò wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sílé yìí nígbà tá a bá ń wẹ̀ náà ni kò sí yàtọ̀ láàrin méjèèjì ẹ̀rín torí ẹ̀ èyí tí àwọn kan máa ń sọ yìí pé béèyàn bá ti gba àwẹ̀ ó ń tọ̀hún tọ́ kò gbọ́dọ̀ wọn á gbọ́dọ̀ wẹ̀ eléyìí ò lè ó tako mímọ́ bẹ́ẹ̀ ni ó tako mímọ̀ ọ̀tọ̀ ni ká pe àwọn èèyàn sákìyèsí wípé ìwé tó fẹ́ wẹ̀ yìí má ti bẹ̀ bomi mu mọ́ ti bẹ̀ jẹ́ kó mi rọ sí ẹni mú tí ó wàá sọ kalẹ̀ sọ́nà fún tó wàá sọ alihamudulilayi pẹ̀tọ́ mi ò kún fọwọ́ bù ú fún rẹ̀ ló kó sí mi ní ẹnu fún rẹ̀ ló kó sí mi ní imú eléyìí ńlá lè pa àwọn èèyàn sákìyèsí kó mọ́ lẹ́yìn ẹ̀ kò sábúrú ń bẹ̀ béèyàn bá sókè ara rẹ̀ sínú omi swimming pool láti ìgbà tó ti jẹ sàrí títí tó fi ìgbà tó ṣínú tó dẹ́gbẹ́ kò sí tó ń gbé jáde tí kò ń lọ kírun lọ jẹ̀mọ́ kò sí tó ṣe àwòrán tó àwọn gbèsè wọlé kó mọ ẹ má gbàgbé ẹ fún wa ibi tí omi lára wa àbí jíjẹ mú omi lè gbà lára wa tí ó fi já sí wípé àwẹ̀ wa tó fi bàjẹ́ eléyìí láti tẹ̀síwájú àmọ́ omi wọnú ìwọ ara omi wọnú rẹ̀ lọ nígbẹ́lẹ́yìn nìyí èyí orin ilẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀. mal ijtihadi fi taharruj min husul al-ma' ila jawfi òun náà ni àpá sọ fún wa yìí wọ́n ní tá a bá fẹ́ wẹ̀ ká gbìyànjú ká má jẹ́ kí omi oró kó fi ọ̀nà kan sí kejì kó sì rí ọ̀nà fún wa tí ó fi wá sọ̀kalẹ̀ fa in kana la yumkinuhu at-taharruz min dhalika fala tajuzu lahu sibaha hatta la yu'arrida àsọ́ọ̀mọ́ lil fasad wọ́n lẹ́ni tí ó bá rí pétọ̀ òun tòun kò sí bóun ó ṣe wẹ̀ bí a swimming tí òun fi ní sọ́ra kúrò níbi kí omi kó mọ̀ kó sí òun ní ẹnu kó mọ̀ gbomi mi á wọn lẹ́ni ní ó mọ̀ wulẹ̀ wẹ̀ kò ní pé kò ní fi àwẹ̀ rẹ̀ sínú ewu kò ní fi ọwọ́ ara rẹ̀ bá àwẹ̀ rẹ̀ jẹ́ àwọn èèyàn ń lọ wẹ̀ lódò wọn náà ló fẹ́ lọ wẹ̀ lódò àwọn èèyàn mú pọ̀ a sì wà nínú àwẹ̀ a sì mọ̀ bómi bá kan aláwẹ̀ lára nìyí ní arótù tútù dáadáa eléyìí ni kò sábùrú mbẹ ó sì máa wẹ̀ ló bá lọ tán lu odò ó tán lu odò báyìí jẹ máa ó gbọ̀gún gbọ̀gún gbọ̀gún ó ti mú bíi kéé bíi mẹ́ta wọlójá wẹ̀rẹ̀ o wọlójá wẹ̀rẹ̀ fún ara rẹ̀ ó ń tàn yóò dá rẹ̀ ní padà ó sì jẹ́ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó mọ kó lè wẹ̀ kí ló dé pọnmi sínú kúrúbá ó sì máa dà á sára ẹ̀hẹ́n àbí kí wọ́n náà ṣe báfù kékeré kí wọ́n náà kó bẹ́ẹ̀ kankan náà ni swimming pool òun náà bí anu báfù ló kó sínú ló sókè ara rẹ̀ sínú àtẹ́ni tó kó sínú swimming pool gangan swimming pool ní swimming pool jẹ́ ó lè jura wọn lọ kókó ọ̀rọ̀ òun náà ni wípé kò sábúrú ń bẹ̀ kí aláwẹ̀ kí ó fi omi kan ara kó wẹ̀ kó sinra nù jama kó bọ́ sí abẹ́ ṣáwà kó wẹ̀ dáadáa ó lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ó lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ ó lè wẹ̀ twenty times bó bá ṣe wù bá ṣe rọ lọ́rùn kò sábúrú ń bẹ̀ kódà ìyẹn a máa torí pé à ah, òǹgbẹ ń bẹ ní àwọn ìfẹ́ múnira díẹ̀ wa ìyẹn a máa torí ẹ̀wẹ̀ kò sábúrú ń bẹ̀ àmọ́ ṣọ́ ara rẹ ṣọ́ ẹnu rẹ ṣọ́ inú rẹ má jẹ́ kí omi kó gba ìkan nínú ọ̀nà méjèèjì yìí tó wàá gbà ọ̀nà fún rẹ eléyà máa ba àwẹ̀ jẹ́ wàyí kúrọ̀ hu lè sọ ìm alimọ̀bá àlàkà tó fẹ́ lè mọ̀ọ́dúnmọ́dọ́ nínú tí a tún ṣọ́ra fún òun náà ni ọ̀pọ̀ omi nígbà bá fẹ́ ṣàlùwàlá ọ̀pọ̀ omi nígbà bá fẹ́ ṣe àlùwàlá ẹ̀ láti fi yọnu nù àti fi fímú ọ̀nìkadẹ kámọ́jẹ̀ kó omi yẹn kó pọ̀ ẹ̀ kámọ́jẹ̀ kó pọ̀ torí pé ìpọ̀ rẹ̀ ó lè fa sábàbí kí omi kó gba imú àbí kó gba ẹnu kó gbàbẹ lọ sọ́nà fún tí àwẹ̀ wa tí ó fi wá já torí ẹ̀ á fún irú àwọn nǹkan báwọn kìí ṣe ìgbà tí a bá fẹ́ ṣàlùwàlá nìkan òun ni a máa ń ṣe mọ́bọ̀ nínú súnà alùpùpọ̀ nínú àwọn súnà àdámọ́ tọ́nà tó dá ọmọ nìyẹn lára tọ́nà ń dáwálé lórí òun náà ni kí ẹ̀kan bomi gbà míì kákan fi yọ ẹnu káyé fíìmù nínú súnà lórí pétérọ̀ ni so ìyẹn ti wà tipẹ́tipẹ́ tọ́nà dámọ́ nìyẹn lára tánàbí sallallahu alayhi wa tó sì ń pe oníkàlùkù wa tó ń pè wá sí i àmọ́ gbẹ̀yìn ìwà tí ẹ ṣe eléyìí ni nígbà bá fẹ́ ṣàlùwàlá inú tá a máa ń ṣe nìyẹn so anabi sallallahu alayhi wa sallama ó ní sọ fún ìkànnà sàábà tó ń kọ́ ní àlùwàlá olùwà báàlì fil istinshaq illa an takuna sa'iman omi tó mọ bùfálùwàlá jẹ́ kó mọ́ ọ̀pọ̀ tó fi yọnu nù tó fi fínú àmọ́ tó bá fi mú ọ̀pọ̀ wà nínú àwẹ̀ mọ́jẹ́ kó mi nì kó pọ̀ ntànàbí ń sọ ilé bí lè má gbọ́yé nígbà tí tẹ́lẹ̀ nítorí òun máa bí yẹn ṣe ń fín mú bá a sì ṣe yọ nínú oríṣiríṣi lẹ́ẹ̀mọ rí lálùwàlà ẹlẹ́mí akànbó yóò kàn bomi ni akànbó sórí imú ni orí imú ni òun fi fò wálẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kọ́ omi tá a bá bù tá apá kan rẹ̀ tó wọ ẹnu lọ èyí tó kù tí ń bẹ lọ́wọ́ wa nìyí ihò mú wa á sílẹ̀ á sí atẹ́gùn láti ihò mú á fà lọ á falọ sọ́hùn bá a ti falọ sọ́nà látàtẹ́gùn dá padà wọn àbí sàlọ́lọ́ àfọmásí náà sí nílé ìnáwó pẹ̀lú al-istinshaq ẹ̀rí torí ẹ̀ bí ìbá wà very careful nìyí imú àti ẹnu àsọ fún wa wọ́n dá papọ̀ wọ́n lè yàtọ̀ níta àmọ́ nínú nǹkan kan náà yàrá kan náà làwọn méjèèjì ni wọ́n já sí sòtó bá rí bẹ́ẹ̀ gbogbo tí ó bá ti gbàgbẹ́ wọlé a gbọ́dọ̀ wà very careful kó má ba àwẹ̀ wa jẹ́ فإن, فإن بالغ في المضمضة والاستنشاق فوصل الماء إلى جوفه بطل صومه لتعديه بالمبالغة wọ́n ní ẹni tó bá bu ọ̀pọ̀ omi tó sì mọ̀ fóun gbá ọ̀wẹ̀ tó bá bu bẹ́ẹ̀ ló bu ìyọnu náà ó fi fín mú àbálọ̀ àbábọ̀ omi wá wọ àjà ẹnu ó bọ́ sọ́nà fún un ọlẹ́ni náà kọ́ àwẹ̀ ti bàjẹ́ torí pé ó ti kọjá àlà وقيل لا لا يبطل صومه لعدم تعمده wọn láwọn nínú àwọn onímọ̀ ní àwọn ẹ̀rọ ìbàjẹ́ torí pé kò mọ̀ ọ́n mọ̀ fún òfẹ́ mọ̀ mi sọ eléyìí ni yóò mọ ọbẹ̀ lọ́wọ́ ẹni gangan tó bá mọ̀ yìí pé àìbu ọ̀pọ̀ omi ti yọ nínú ti yọ nínú àti ti fín mú ó mọ̀ bẹ́ẹ̀ àìbu ọ̀pọ̀ omi ànábi ti sọ̀rọ̀ akúrò níbẹ̀ òun wá mọ̀ ọ́n mọ̀ bu ọ̀pọ̀ omi eléyìí wá léde tí kò gbómi mi àwẹ̀rẹ̀ ti bàjẹ́ àmọ́ tọ̀ kò mọ̀ wípé àìbu ọ̀pọ̀ omi bí ti máa bù lòun bù nígbà tí ó bù ní nǹkan ní látara ìmọ̀ ó wá ta sí sọ́nà fún àwẹ̀rẹ̀ bàjẹ́ àwẹ̀rẹ̀ bàjẹ́ tọ̀ kò wá bu ọ̀pọ̀ omi níwọ̀nba náà ló bù àmọ́ ìwọ̀nba ní ó ta séré dọ́nà fún àwẹ̀rẹ̀ bàjẹ́ kò bu ọ̀pọ̀ omi ìwọ̀nba tó bù yẹn náà nìyí ẹ ó ní lẹ́mìí pétọ̀ bí díẹ̀ bá tiẹ̀ bọ́ sọ́nà fún tó bá lọ́lẹ̀ bẹ́ẹ̀ náà aróòtú òun díẹ̀ àwẹ̀ ti bàjẹ́ tí yóò máa níṣe pẹ̀lú àníyàn oníkálukú àti ìfasábà bíi kí omi nì kó dé ọ̀nà fún. والأولى ترك استعمال معجون الأسنان للصائم wọ́n ní ní tó dáa òun náà ni ká máa lo toothpaste nígbà tá a bá ń gbà wẹ̀ ọdún tó dáa òun nìyẹn. ولا يفطر الصائم إذا لم يصل شيء منه للحلق والجوف wọ́n ní bó ṣe dáṣe bí yẹn bá lò náà nìyí kò bá wẹ̀ jẹ́ o lókun gbà tí èèyàn bá ti gbé ni tá a bá gbé ni ó bá wẹ̀ jẹ́ àmọ́ tá a bá gbé ni ńkọ́ kò bá àwẹ̀ jẹ́ torí ẹ̀ gbogbo àtàhárùsù náà ni tíyàn ṣọ́ra ni so ẹlòmíì kò mọ pákó lò bẹ́ẹ̀ ni ó lo pákó jẹmọ nígbà tí ìparí ní gbogbo ẹnu ẹ̀jẹ̀ lẹẹmọ rí igi pákó ló fẹ́ ló fẹ́ fẹ́ yín rún ètí ẹ ní ó mọ géjẹ ahọ́n rẹ ní ó mọ géjẹ ẹlòmíì wà bẹ́ẹ̀ tí ó mọ ọ lò àti pé ó lo toothbrush òun sì ni yìí a máa lò ní gbogbo ìgbà tó bá di fẹsàlì wàlá so irú ẹni yẹn nìyí àlè sọ fún pé kó mọ lo toothpaste so tó bá máa lò tí ò ní àfẹ́ tẹ kò sábúrú mbẹ́ẹ̀ àmọ́ tó bá lo ordinary brush toothbrush nìkan eléyìí ní yóò fún ní ìfọ̀kànbalẹ̀ dáadáa wáyé kọ̀rọ̀ wọlé sọ́ọ́ìn zákùn tọ́án illa li haja wọ́n ní bákan náà ẹni máa ń gbá àwẹ̀ òun kọ́ ni yóò tún mọ wo bóúnjẹ dùn àbí yóò dùn yóò tún tọ́ adùn wò àyàfi tó bá rí i pé ah kò sẹ́ni tó lè bóun tọ́ wò bẹ́ẹ̀ sì ni kò sí tóun bá tọ wò ní ó lé oúnjẹ lè ó lè má jẹ jíjẹ fún àwọn tó ń pìpì ẹ rẹ fún nígbà tí yẹn pìpì oúnjẹ táwọn fi sínú tí ò wá tọ wò àwa fẹ́ sínú àwa rí pé a ah, kò sí yọ̀ ńbẹ́ àwọn èèyàn ò jẹ́ jẹ̀má nǹkan ó tún wé sí mi yẹn sọ tó bá rí bẹ́ẹ̀ ó lè tọ wò ní ìtọ́wò orí ahá tí ò ní gbé mi ṣùgbọ́n tá tó gbóúnjẹ bí a gbóúnjẹ mi ìtọ́wò kọ́ nìyẹn ìtọ́wò orí ahánú ìtọ́wò wa àmọ́ tó bá dé tó a ti ń sẹ́ndì sọ́run tá a ti ń gbé mì ó ti di nǹkan mì kì í ṣe ìtọ́wò mọ̀ kàtọ́ báàkì yẹ sẹ́jú ilẹ̀ àtọ́kùkù mílíṣì tọ́hán ọ̀nà ṣùgbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí àwọn kúùkù àwọn kúùkù bí àwọn tó ń tí wọ́n ń ta oúnjẹ àbáwọn tó ẹ̀mplọ́yì láwọn hòtẹ́ẹ̀lì tó jẹ́ hòtẹ́ẹ̀lì tí ó dáa tó lálàáfíà tí èsì ẹ̀hẹ́n irú àwọn bẹ́ẹ̀ àwọn ó bùkátà tí wọ́n tọ́ oúnjẹ o àìjẹ́ bẹ́ẹ̀ jọ̀mọ́ wọ́n lè dèrò ẹ̀wọ̀n sọ̀mọ́tọ̀ ìtọ́wò náà ní kèṣe tí wọ́n máa ń gbé mì àìsí sí àárín ahọ́n a bá tọ̀ nǹkan wò etí bèbè ahọ́n láti máa ń tọ́ wò so gbogbo ahọ́n wa mì ọlọ́run tó dáa fún wa ó pin lọ́tọ̀ọ̀tọ̀ èyí tá a fi mọ̀ bí nǹkan dùn èyí tá a fi mọ̀ bí nǹkan korò èyí tá a fi mọ̀ bí nǹkan tẹ́ èyí tá a fi mọ̀ pé nǹkan ò tiẹ̀ ládùn rárá gbogbo ló ń bẹ lórí ahọ́n wa Allahu akbar so ìjà ti yí pé o fẹ́ mọ̀ bóyá ọbẹ̀ dùn wá di pé gbogbo ẹnu rẹ ló wá kún wọn àgílédé fẹ́ tọ̀ òun náà nìta àti gbogbo ahọ́n tó fi rí ah rárá kò rí báwọn taste orí ahọ́n ló la máa fi taste mal hazard min usul shay'in min hasar at-ta'am ila halqihi ni wọ́n sọ̀rọ̀ tó bá sọ pé ìwọ gan tó tiẹ̀ jẹ́ ẹni tí tí máa ń dáná so adáná tà ní ọ wọ́n ní wọn náà nìyí wọn ní wọn tọ̀ wò àmọ́ mọ́jẹ́ kó dé ọ̀nà fún so eléyìí òun ni àwọn nǹkan tí ẹ̀sìn fẹ́ ká ṣọ́ra fún nígbà tí a bá ń gba àwẹ̀ lọ́wọ́ lẹ́yìn náà àfáàní wal ayyamu allati yustahabbu siyamuha wọ́n ní lẹ́yìn eléyìí òun ni kí a mọ̀ àwọn ọjọ́ tí islam ṣe wa lójú kòkòrò ká gbàwẹ̀ nínú wọn lẹ́yìn sọ fún wa pé àwẹ̀ ó pín sí méjì ọ̀ràn yẹn ń bẹ bẹ ọ̀ràn yẹn bá ṣe ìbínú ọlọ́run ká ṣe òun ló lóore fún wa wa súnmọ́ ọlọ́run lékún ní lékún ní dáadáa lọ́dọ̀ ọlọ́run ìyẹn ní wọn tún ń gbà nǹkan àwọn eléyìí lọ́fẹ́ ṣàlàyé fún wa ẹ rí ọ̀ràn yàn òun náà pín sí méjì àlẹ́ yìí tó dájú pé tọ̀ ìpínlẹ̀ sí wá ní òun Ramadan kì í ṣe pé èèyàn dáràn bàbá tilẹ̀ ń jẹ́ mùsùlùmí ó ti di ọ̀ràn yàn fún wa ká gbà rẹ̀ kódà ẹni tí èdè mùsùlùmí ọlọ́run ó béèrè lọ́wọ́ lálùkìyàmà tìrìkọ́ ọlọ́run rán nàbí sọ̀rọ̀ nọ́mbà tú láti ní gbogbo mùsùlùmí àfẹnà lọ́nà bá yọ kúrò ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn yẹn òun ni àwẹ̀ àrùn júnà àwẹ̀ àfọwọ́fà ẹ̀hẹ́n ọlọ́run lábọ̀ ẹ lọ́rùn kò lábọ̀ oníkẹ́ni tuntun nínú wa lọ́rùn àmọ́ nígbà tí yẹn bá ti dáràn tó fà á sẹ́yìn ó ti gba àwẹ̀ ní ó ti dọ̀ràn yẹn lára ẹni tá a ti ṣàlàyé síwájú àìmọ́mọ́ pààyàn kọ́lọ́ sọ wá bẹ́ẹ̀ lára ẹni kíyàn lo gbólóhùn tó yẹ kíyàn lo àwọn àkàwé tí ò mu láàrin ìyàwó ẹni àti kan nínú àwọn obìnrin tọ́lọ̀ tó ṣe léèwọ̀ fún ni láti lè fẹ́ nínú ẹ̀ òun náà ni kíyàn ṣe ìjẹ́jẹ́ kíyàn ṣe lérí kó wọ́n ṣe nǹkan tí forúkọ ọlọ́run bá búra tí ò wá ṣe àbólóhùn ní ṣe ó wá ṣe wẹ́lẹ́ yìí ni làmọ́ pé ní kàfàrọ̀ so nínú àwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ àṣegbọ́rẹ́ àwẹ̀ náfìlà òun náà fẹ́ kà fún wa yìí àlébìmọ̀ ní a wàhálà wọn torí pé gbogbo òpó ìsìlámù márààrún kò sí kan táyà pariwo mbẹ gbogbo ẹ̀ la máa ń pariwo èyí wá ti pé bóyá àwọn ìjọsìn òpó ìsìlámù márààrún nìkan ní bẹ ní ìsìlámù ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún ìjọsìn bẹ nínú ìsìlámù táyà pariwo rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ Ramadan ah international universal ni continental ni ńbolódé tí wọ́n nígbà bá a ṣe ń pariwo ẹ lẹ́kọ̀ọ́ bó o dọ́yọ̀ ó mọ̀ gbọ́ bó o dé Ìbàdàn ó mọ̀ gbọ́ bó o dé Ìlọrin gbogbo mẹ́rin ní nàìjíríà bó ṣe mọ gbọnù kótó kúrò bẹ́ẹ̀ kótó lọ bòmí la áfíríkà náà kótó kúrò bẹ́ẹ̀ kótó lọ sí kọ́ńtínẹ́ǹtì eh, ní anywhere in the world ẹ ti mọ gbọ́ ti mọ pariwo ramadan arab nation ní nọ́nà arab ní gbogbo bí islam bá ti wà pátá wọ́n ti mọ pariwo ẹ̀ torí pé òpó islam òun náà ni torí ẹ̀ àwọn iná fílà òun là ẹ pariwo kódà bí yẹn bá ń gbà gan bí yẹn bá ń gbà láàrin rẹ̀ sọ́lọ́wọ́n bá ní ìyẹn làwẹ̀ tí kì í ṣe ọ̀ràn ìyàwó náfìlà láàrin wọ sọ́lọ̀ ni òun ni mo kéde máa bí yẹn pé a ah, afárá ẹ̀ ń jẹ láàárọ̀ monday ni ẹ̀ gbàwẹ̀ ni ẹ̀ tó ń bí yẹn pé sèyàn gbàwẹ̀ ńjọ monday ni ó fẹ́ ká mọ̀ kóun gbàwẹ̀ nù ó ti di kárí bèrè ó làbọ̀rọ̀ wọn béèrè ó wù ọ́ ló gbà kì í sọ̀rọ̀ yẹn rọmọdán là mọ́ challenge yẹn fún rọmọdán àfà ṣéòsì àfihàn ẹ̀ ń jẹ lọ́sàáwẹ̀ ó rẹ̀ yìí abẹ́rẹ́ àbí yóò wá sọ̀dí àyàdó nílé o ó rẹ̀ ní àárẹ̀ báyìí báyìí ló ń ṣe mí ní o ìṣàlẹ̀ ìdíkò òun ṣe nǹkan oṣù ọkùnrin <laughs> àbí ẹ̀jẹ̀ bí mẹ́wàá lára ohun àwọn eléyìí òde wa tó bá tún lè sọ à ló ń ṣe nǹkan oṣù ní ọ̀daràn níyàn ẹgbẹ́ lẹ́mi nígbà ẹnì kan wá kírun lọ́kùnrin ni o já lọ kírun à àfa ara mi ò mọ bílẹ̀ dé mo ń ṣe nǹkan oṣù à òun kàn rò bẹ́ẹ̀ kàn mọ́ ń sọ tó bá ti sọ ó ti fírì rárá kò tó gbé eléyìí bó ṣe wọlé kó mọ so àwẹ̀ ọ̀ràn yẹn ni a máa bí ni pàápàá jùlọ Ramadan a máa bí ni kò sábúrú àmọ́ àwẹ̀ náfìlà kò ní di yẹn ń béèrè lọ́wọ́ èèyàn bó ṣe wọlé kó mọ kódà kò pọn dandan báwọn kan ṣe mú ẹlòmíì ò mú pé dandan every Monday yóò mọ ara wọn létí tomorrow is Monday don't forget to fast ta ló gbéṣẹ́ eléyìí ràn ta ló gbé náà tomorrow is Thursday don't forget to fast ta ló gbéṣẹ́ eléyìí ràn pẹ̀lẹ́mì tí wọ́n ti di lásìmù ti tiẹ̀ tí ma sọ every sunday every wednesday tí mo fi ń rìmáìdì àwọn ọ̀nà rárá èèyàn sí mẹ́sìn pẹ́ẹ́pẹ́ lè yọlé àwọn iṣẹ́ ọlọ́rẹ́ pọ̀ bẹ́ẹ̀ tí è ṣe ààwẹ̀ tí è ṣe ààwẹ̀ tó tún jẹ́ ọ̀ràn yẹn ju ààwẹ̀ monday thursday gan lọ onímọ̀ kọ́sìtà ẹ̀wọ̀n ti dáadáa sóde yìí o àwọn bàbá yẹn mọ̀ ti dáadáa sí wọn tó bá ń kó léyìn ni á lọ ìṣòwò àtinú lórí tó jẹ́ ọ̀ràn yẹn tí ó ṣàbùrú bẹ́ẹ̀ ìgbélé yìí ni àní so ẹni tó ń remind wa pé tomorrow is monday don't forget to pass. kí ni sọ fún wa indirectly tó sọ fún wa ni wípé òun fẹ́ gbàgbé tó wọn ìtumọ̀ yẹn nìyẹn torí ẹ ẹ jẹ́ kí a ṣọ́ra fún kárí mi ká gbọ́ ni ẹ a ṣọ́ra fún ìmọ̀ bá ìjọsìn jẹ́ yálà ọ̀ràn yẹn àbí sunna ẹlẹ́mí a ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo kàn ní kí n sáré sọ nítorí pé àṣẹ kan ní mọ́kà sunday rẹ̀ ókè ó wà ní saudi àfúnmọ̀ kò wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí wọ́n lè mọ̀ pé ó wà ń bẹ̀ ewu la gbọ́dọ̀ sọ pé tó wà ọ̀rọ̀ yìí ló fẹ́ sọ yìí ọ̀rọ̀ ẹ̀ pé mo ṣe kúrò àwọn ẹ̀ṣẹ̀ kúrò nínú mọ́ṣáláṣí àndẹ́gbọ̀n sí kúrò báyìí mo wá ní kí n sọ̀rọ̀ owó tó dàgbére fún wa pé òun lọ ṣe ó mọ́ra òun lọ ṣe ájì àmọ́ wá tí wọ́n sọ fún wa pé òṣè kúrò ní ọ̀tọ̀ ọ̀fẹ́ ah, ká mọ ibi tó wà nìyẹn gbogbo tí ó bá ti jẹ́ kárí ni kágbọ́ ni níbi ìjọsìn jẹ̀mọ́ ìmọ̀ bá àwẹ̀ jẹ́ ni o ìmọ̀ bà níyàn jẹ́ ni ìmọ̀ bà níyàn jẹ́ ìmọ̀ bà jẹ́ ni agbọ́dọ̀ wà very careful. alákọ̀ọ́kọ́ nínú àwọn ọjọ́ tí Islam ń ṣe wá lójú kòkòrò kágbàwẹ̀ nínú ẹ̀ ìyá mu títẹ̀ fi ìgbà àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan ká fi mẹ́fà fún ni ní ta gbà eléyìí la máa ń pè ní sítẹ̀tù Shawwal àwọn mìíràn máa ń pè ní sítẹ̀tù Shawwal so a ti mọ̀ dáadáa wọ́n ṣọ́ra kò sọ́mu ha mùtàtà bíyà tẹ́nà ọ mùtàfàrùkọ̀ ẹ̀rí àwẹ̀ eléyìí nínú oṣù Shawwal ni àkọ́kọ́ ọjọ́ Shawwal la máa ń sọ ọdún ìtúnú àwẹ̀ yóò lẹ́tọ̀ọ́ láti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí nínú ọdún ìtúnú àwẹ̀ torí pé ọdún méjèèjì àìgbàwẹ̀ nínú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó lálàáfíà ẹni tó bá ń gbàwẹ̀ nínú ọdún àìgbàwẹ̀ nínú ọdún torí ẹ̀ lóbi dájú pé kódà bí àwọn ìjọba wa tá fẹ̀yìntì bá ṣe mistake bí òǹkà ramadan ṣé ramadan wa fi ń pé twenty eight oṣù wa yọ oṣù ṣàwálì wa yọ ó di ọ̀ranyàn fún wa ká tún nù ní first of ṣàwálì lẹ́yìn ọ̀rọ̀ yẹn ọdún á wà dẹ́yọ padà nítorí òye àwọn tó máa ń mú ọjọ́ lẹ́nìyẹn on the eighteen wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá lọ sí wọ́nàwọ́nà títí tọ́nu kéde wípé wípé wọ́n ti orosu wọ́n yẹ oṣù seventeen wọ́n wá nítorí pé secondary school older kan tó wà lágbègbè ó ti declare eighteen lóṣù wá bẹ̀rẹ̀ àwẹ̀ ó ti rógò. ó ṣe kọ̀dọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ó ṣe kọ̀dọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ mọ́sàbí mi àwọn ọgbà ẹ̀kọ́ ó tún fi kàfàrà ní mọ́sàbí mi tòun tó bá ti declare pé wọ́n ti rí oṣù bẹ̀rẹ̀ àwẹ̀ wọn àmì ìwádìí ẹ oṣù tẹ́ rí tó lóyún àbí ò bímọ tó bímọ àbí ò lóyún ó funfun àbí ó dúdú ó tó bẹ̀rẹ̀ mélòó lẹ́rí níbo ni wọ́n ti rí ìlú mélòó ni wọ́n ti rí ẹ̀dàkùn ìlú wo ló ti yọ tí ò ti yọ tí ò gba yíyọ tó máa ná ti kéde fún wọn ti kéde nìyẹn takalofat ànídìí ẹ̀ ànídìí ẹ̀ so tó máa ní pé wọ́n rí oṣù ó wá bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé ẹ̀ mùdírù agége kan òun sọ pé ọ̀dì etí kínní kan ni gbogbo àwọn ọ̀rọ̀ káàkiri àti yẹn nìyí tó o bá fi lè bẹ̀rẹ̀ nígbà tí wọ́n rí oṣù jẹ̀mọ́ mùsùlùmí òun tàn ti dáná o ó ti dáná o ìjẹun rẹ níjọ́un òun jẹun nínú oṣù rọmọdánì ni ọ̀ràn ńlá ni ọ̀ràn ńlá arábìnrin sọ ọmọ òkun yóò mọ̀ta sùn mọ́ ẹ gba àwẹ̀ nígbà táwọn mùsùlùmí nílùú yìí máa ń gbàwẹ̀ wà fìtúrú kún yóò mọ̀tò kírun ẹ sì túnú nígbà tá a máa ń túnú so in the same in the same vein tí ṣètọ́nù bá ní ah, on the nineteen ọlá tẹ́mùdúrú yìí ti sọ pé on the eighteen ẹ̀yin kan wórówó mọ̀rìkàsí lè bá ń dáwọ̀ ẹ̀ tí ń gbà àwẹ̀ mọ̀rìkàsí àìsàn sáwẹ̀ mọ̀rìkàsí ní islam àwẹ̀ islam ni so timothy sultan bá ti clear nineteen nígbà pé àìní wọn rúṣù tá a bẹ̀rẹ̀ àwẹ̀ mọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ní eighteen kí ló dé anábì ti dì ọ́ anábì láti fọ́ dìmú rọmọbọ́n anábì sómi yọmi náà ó bí yọmi àyè fi àwẹ̀ jọ pọ̀jọ́ méjì ká fi pọ́wọ́lé rọmọdán ká fi tẹ̀lé ká fi bẹ̀rẹ̀ Ramadan ká wá lẹ́pọ̀ tó lágbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ kò síbi rẹ̀ lè gbégbà so ẹja ṣe tí yóò mú ìṣọ̀kan ìfọwọ́sowọ́pọ̀ lábẹ́ kọ́ńtì kan náà àti àkìnẹ́ẹ̀n ibi tó òun ti yọ nílẹ̀ Yorùbá ibẹ̀ náà lòun ti yọ nílẹ̀ Yíbò bẹ́ẹ̀ lòun ti yọ nílẹ̀ Haúsá so mọ́tíláwò wa ibi òun ti yọ wa nǹkan kan náà ni so time consciousness ẹ̀yọ̀ kan náà ni pẹ̀lú adé táwọn wa da gbogbo ẹ̀rù kí ló dé ká máa da gbogbo ẹ̀rú so ohun tó ń bẹ nínú ẹ̀sìn òun nìyẹn a ṣàlàyé eléyìí sẹ́yìn so sítù shawal bẹ́yìn ó bá bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn tá a sọdún tán òun lá bẹ̀rẹ̀ so ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwàl yẹn òun lá fi bẹ̀rẹ̀ sítù ṣàwàl a lè gbà á léra wọn a sì lè gbà á ní tápin ó gba ẹyọ kan ó tún sinmi bíjọ́ méjì ó tún bẹ̀rẹ̀ ọ̀kan títí ṣàlẹ̀ kó gbà á. ومن أفطر صحيحا من رمضان فعليه أن يبدأ أولا بصيام القضاء الواجب wọ́n ní ẹni wọ́n wá ní gbèsè rọmọdán lọ́rùn gbèsè rọmọdán ìbẹ̀ lọ́rùn rẹ̀ bí ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àtiwá sọdún ẹni yẹn nìyí kó kọ́kọ́ gba rọmọdán tó gba gbèsè náà tó bá gba gbèsè tó yanjú gbèsè náà kó ẹ̀sìn wá mú sítú ṣàwálì sítú ṣàwálì náà fílàní kìí ṣe ọ̀ràn yẹn wọ́n ní fa ìsọ́nà àti tẹ̀rí ṣàwálì قبل قضاء رمضان صح صومه التطوع قبل القضاء عند كثير من أهل العلم ونطو bó bá jẹ pé títù ṣàwá ìlú ọ̀fọ́ gbà èèyàn máa rí mẹ́ngbà mi pé ah eléyìí mẹ́fà lélẹ̀ ramadan tó ti jẹ ẹyọ kan ni jẹ ń gba mẹ́fà yìí náà bá gba mẹ́fà yìí kí wọ́n á mú ẹyọ kan yìí kí wọ́n á mú sí i wọ́n ní ẹni bá rí bẹ́ẹ̀ pé kóun gba títù ṣàwá kóun tó gba ọ̀ranyàn pé kò sábòrú mẹ́ bó ṣe wọlé kó mọ̀ ni pé ìyẹn náà ó lọ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn àfa ní mímọ̀ pé wọ́n ti pé ìyẹn á máa fi náfìlà ìyẹn á máa fi síwájú gbèsè tí wọ́n gbé kò sábòrò ń bẹ̀. ìjọba ti ta fèrè sọ́nù ọ̀dọ̀ kásìmọ́ gbọ́ yìí á rí pé ìfọn gbèsè Ramadan gan ni kò pọn dandan kó jẹ́ nu Shawwal a lè dìlé ìsan gbèsè Ramadan wa títí títí títí tí ó fi di Ṣàbáàn èèwọ̀ ni kí rọmọdánù mi wọlé tí gbèsè yẹn ti ń bẹ lọ́rùn wa so wakil yẹsùn fi sọmù tàtọwé kọbla sọmù fàdá máàl kàráhà àwọn mí náà wà fà wọn rí i pé kò kò dáa tó ká ṣe bẹ́ẹ̀ pé ká gba náfìlà ká tó gba ká tó san gbèsè ọ̀ràn yàn àwọn mí rí i pé kò dáa tó lè andal mubadara tí a bí ìbọrọ ìdìbò lè sọmù kọlá wọlé àmì náfìlà torí pé ká kọ́kọ́ bọ́ gbèsè tí ń bẹ lọ́rùn wa náà kátó tó máa sọ pé àmọ̀ múná fílà wa àwọn tó sọlé náà nínú àwọn afá wọn lè sọ wọn lè sọ àkọ́ yanjú kókó kátó máa ṣe èèmì so ojú táwọn fi wo òun nìyẹn wàkìlì lẹ́yà sí pé sọmọ tọ́tọ́ rẹ kábílà sọmọ kọ̀dọ̀ àwọn míì ò tiẹ̀ wá gbà rárá nínú àwọn afá ká gba náà fílà títú sàwálì kátó pé àṣewà gba àṣewà san gbèsè ọ̀rọ̀ yẹn fàlàhàwàkú wẹ̀lẹ̀ àfọ̀bọ̀lú àfáàní èyí tó dáa jù silver five àhàwàkú mọ́sí àbí tó bá ti di bí kíyàn mú mú kìfù nígbà míì a máa wá ní ọ̀nà mẹ́ta àwọn kásọpọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ òní wípé kíyàn mú pé bẹ́ẹ̀ ni kéèyàn mú un láì fáyà sí ẹlẹ́ẹ̀kejì kájúlẹ̀ àbí kí yẹn pé nǹkan ní ah kíní yóò dáa mọ́sàbí kan nù ah kíní yóò dáa èèyàn dìde jì ẹ̀rẹ́ lẹ́kẹta òun ni pé kí yẹn dákẹ́ kò sọ pé ó dáa kò sì sọ pé kò dáa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wọ́n pè ní mazhab al-ihtiyati al-ihtiyati ni wípé ah hmm, tó fẹ́ dáa jù a máa wáyé ah, n tó súnmọ́ jù kò túmọ̀ sí pé n tí wọ́n fẹ́ sọ pé súnmọ́ jù yẹn ló dáa but àwọn náà wò pé eléyìí lè to be on the safer side òun ni so àwọn kan bẹ́ẹ̀ àwọn afáàmọ́ fi ń fojú àwọn eléyìí wà lánàá rí ẹ̀sìn wọn ni fàlẹ́ àwọn tó wẹ̀lẹ̀ àfìdọ́lù àyìn yẹ́pùdà abẹ́sọ́ ni alùpàdà fún mẹ́rin náà fẹ́lẹ̀ wọn ni n tó fẹ́ dáa jù tó sì fẹ́ lọ́lá jù òní wípé kẹ́ni ẹ kó san gbèsè Ramadan lẹ́yìn náà kó wá mú náfìlà kó wá fi lè hàtà wàhálà ọ̀sáàtàhù sọnù sí ti ṣàrù ṣàwàl wọn ní kó dàgbọ́ dá sí pé kò láǹfààní àti gba mẹ́fà yẹn nínú oṣù tó yẹ ká gbà bóyá ó gbà nínú oṣù míì kó wá fi tẹ̀lé wọn ní ó sì lọ bẹ́ẹ̀ والمشهور عند أهل العلم أن صوم ست لا يكون إلا في شهر شوال ó rẹ̀ pé ń ta bàbá àwọn àfa mi pé àwẹ̀ mẹ́fà ni ó jẹ́ nínú oṣù shawwal lè hadith abi ayyub al-ansar al-ansar radiyallahu anhu wa anna nabiyya sallallahu alayhi wa sallam qala anabi sallallahu alayhi wa sallam ni man sama ramadana ẹ máa gbọ́ man sama ramadana ṣẹ́ni ojú ojú sùnùkùn táwọn àfa fi wo àdéhùn yẹn òun ló bí àwọn àlàyé táfà mú wa man sama ramadana ó lẹ́ni bá gba Ramadan ṣẹ́ńpẹ́ ẹni tá a sọ pé ó gba Ramadan ó lẹ́ni tí àjọbẹ Ramadan dópin àbí a ló gba Ramadan ṣẹ́rẹ́ yìí nìkan ni ìṣòro nìkan ṣẹ́rẹ́ ni tí òun náà ní bí ọjọ́ bíi mélòó kan nínú Ramadan bóyá obìnrin nísìn tí aládà rẹ̀ wá tó ti bí ijọ́ márùn-ún tó fi sílẹ̀ nínú Ramadan náà lẹ́yìn Ramadan yóò dá padà nígbà tó bá ti dá padà náà a sì sọ pé gba Ramadan náà nù ṣókè mọ̀nsọ́ọ̀mù ramadan obìnrin tí ó fi márùn-ún dá padà lẹ́yìn oṣù ramadan òun náà ti kó sínú mọ̀nsọ́ọ̀mù ramadan so tó túmọ̀ sí pé gbogbo àkígbà tí yẹn bá san gbèsè ramadan òun tọ̀ á sọ pé o ti pé ramadan yẹn nìyẹn so ẹni ẹni yìí kò wáyé ti láǹfààní láti san gbèsè ramadan ó wá gba sétú shawal ó ti gbà léyìn ẹ àti lè sọ pé rọmọdánì ò ti pé tọ nígbà tó wá padà wá pé rọmọdánì nǹkan ó ti pé àbí ó ti pé ó ti pé náà nù mọ sọmọ rọmọdán náà ẹni bá gba àrọ rọmọdán ṣùgbọ́n àtibá àhùn sí tánìlì ṣàwàlì ó wá fi mẹ́fà nínú ṣàwàlì ó wá fi tẹ̀lé kẹ́ẹ̀nà kàṣíyá ní àdáhàd láàdẹ́ni tó fi odidi ọdún kan sí ìgbà wẹ̀ òun náà ni yóò gbà lọ́dọ̀ ọ̀nà torí ẹ̀ mo tó bí àpẹ lára àwọn àfáàmù nígbà mo sì ẹnu kò lórí pé ẹni tí rọmọdán tiẹ̀ ti pé ó wá fi mẹ́fà nínú ṣàwáàlì tó fi tẹ̀lé eléyìí ni ìyẹn lọ sòtẹ́ẹ̀lì bá báwa ṣàwọn àdébínẹ́sì máa ń wí ìyẹn lọ sòtẹ́ẹ̀lì kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí kọ́hún fọ́wọ́n bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ẹni tó dá sí pé sọ̀rọ̀ òun onígbèsè rọmọdán ó ní lọ́rùn tọ̀ gbèsè rọmọdán yẹn ni tó dáa fún tó san nínú oṣù ṣàwáàlì tó bá wá san tán kó wá tún gba nínú ẹ̀ mẹ́fà ṣàwálì eléyìí náà lọ sòsé láì fi kọ́ ń kọ́họ̀ ẹlẹ́kẹta olùdókítọ̀ òun ní òun náà ní gbèsè Ramadan àmọ́ kò ní àǹfààní láti gba Ramadan nínú nínú ṣàwálì ó wá gba ṣàwálì ó wá padà wá san Ramadan rẹ̀ padà eléyìí náà àwọn onímọ̀ àwọn apákan wọn náà ti gbà wọlé ẹlẹ́kẹrin olùdókítọ̀ òun náà ní gbèsè Ramadan tọ́ ó wá gba ó eh, wá san gbèsè Ramadan yẹn nínú Shawwal àmọ́ kò sí àǹfààní fún láti gba àwẹ̀ mẹ́fà Shawwal ó wá gbà nínú oṣù míì àwọn afáàní náà ti gbà pé ó ṣe lọ torí pé sábà irú ẹni tó mìtì odidi Ramadan yóò san gbèsè àti ní kó san gbèsè tó tó múná sílẹ̀ wá dèdè oṣù Shawwal náà lè san Ramadan nígbà oní wàá gba Shawwal so àwọn míì ó ti gbà pé ó lè gba Shawwal náà nínú oṣù míì tí kì í ṣe oṣù Ramadan kó náà lọ so eléyìí ni ìyàpẹ̀nu bẹ̀rẹ̀ àwọn afa lórí wa àjàzà bá gbẹ̀rẹ̀ ulama sọmọ sétí fi hàn wáyé ṣàwàl wọn ni torí ẹ̀ àwọn afa mi gbà pé mẹ́fà ṣàwàl yẹn a lè gbà kódà kó mọ́jẹ́ ní oṣù ṣàwàl tí yẹn bá ní àwíjàre tó fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀rí tí wọ́n máa ń lò واستدل بحديث ثوبان رضي الله عنه وانا النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ẹnikẹ́ni tó bá gba àwọn Ramadan fasharun bi asharati ashhurin fasharun bi asharati ashhurin wọ́n ní oṣù Ramadan ní ta gbà ẹ̀rí kó dídé oṣù kan ni àbí oṣù kan ni ó sì dédé oṣù mẹ́wàá wàsíyánu sítàtì ayámi bàdà lùfẹ́tìrì ààwẹ̀ ọjọ́ mẹ́fà tá a gbà ìyẹn ní ti di ṣàwálì yẹn tá ń sọ ni wọ́n ní fàdáàlìkà tàmáàmù síyáàmù sánàmù pé ìyẹn nìyí ó ti kó ó ti kó ó ti jẹ́ kí òun dẹ̀ wọ ọdún kan dèdè ọdún ẹ nothing to àwẹ̀ ọdún kan ó ti di àwẹ̀ ọdún kan tẹ́ni tó gbà bá wọn tó fi sọ nínú hadith sí amúwálẹ̀ kan oníkẹ́rin kan síyáàmù dáhàrì tíyẹn bá fi Ramadan dábàá fi lé so dábàá fi oṣù mẹ́wàá bí aṣara ti aṣòhorin oṣù mẹ́wàá tá a fi kún títí ṣàwàl so eléyìí ni ó ti ṣe déédéé oṣù kan fa sọ́ọ̀mù sitat ayyan ajruha ka shahrain torí pé oṣù ọjọ́ mẹ́fà tá a fi gbà wẹ̀ àwẹ̀ títí ṣàwàl ọjọ́ mẹ́fà ni ẹ̀san rẹ̀ oṣù méjì ni ẹ̀san rẹ̀ oṣù méjì ni lẹ́ẹ̀nà lẹ́hàsánẹ́tà lẹ́hàsórí àmì tàlẹ́hà torí pé dáadáa kan tíyẹn bá mú wá mẹ́wàá ni ó fi gbà mẹ́wàá ní oṣù tó wà sọ́mọ́ rọ̀mọ̀dán níbi aṣọ́rọ̀tì àṣọ́rí sọ́dọ̀ náà bá ní bá jẹ́ oṣù mẹ́wàá fàyúrù jàlè náà sáàmà rọ̀mọ̀dán náà káàmìlà ní àdá àkọ́dọ́ á tó nà sáàmà síta bára fitiri fi ṣàwàl àwòbádahu ìdálẹ́ ní yẹtùtù sọ́ọ̀tù àṣìtì ní ṣàwàl lè ń ṣọ̀rọ̀ yìí bí kọ́dọ́ yìí má àléhi an yakuna ajruhu kama sama dahab wa fadlullah alazim wọ́n ní tí ramadan bá jẹ́ oṣù mẹ́wàá àwọn ọjọ́ kọ̀ọ̀kan níbi ọjọ́ mẹ́fà nìyí ẹ̀rí ọjọ́ kan jésù so àmì àwọn sítú sawal oṣù méjì lòun wá jẹ́ oṣù ó jẹ́ gbẹjọ́ tó kàn so a sì ró kàn so ẹnikẹ́ni tó bá gba ramadan tó gbà á pé nínú oṣù ramadan àbí kò tiẹ̀ gbà á pé ó padà wá gbà á pé ó san gbèsè tó kù fún ó wá fi sítú sawal ó wá fi tẹ̀lé pé irú ẹni bẹ́ẹ̀ arókan kí ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó san ní ẹ̀san tó fi gbogbo ọdún kan gbà wẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún ọlọ́run ṣé eléyìí ó dára kọ̀ọ̀kan ni yàrá pé ní fítù ṣàwà ẹ̀jẹ̀ á gbìyànjú ká gbà á nígbà bá parí Ramadan abẹ́lọ́run àwọn Ramadan tó ń bọ̀ ọlọ́run jẹ́ kí ó ṣojú ẹ̀ lóní kálukú wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni suyamu yamu arafa lọ́kọ́ ìrìnàjò òun náà ni àwẹ̀ ọjọ́ àràfà fẹni tí tí ìbá sí ní hajj àwọn alálàájì àwọn ò ní gbà àwẹ̀ àfẹnibá nínú wọn ní ọjọ́ àràfà òun tó dání kó fi ilẹ̀ tó bá lóun fẹ́ gbà tọ̀ ṣẹlọ̀ torí pé àwọn ìgbìyànjú kan bẹ tí wọ́n ṣe ní ọjọ́ òun tó ní okun torí ẹ̀ wọ́n fa àwọn ẹlẹ́ lórí fún àmọ́ àwọn táà ní àjì kẹ́ àràfà àwa wà nílé tọ́wọ́ ti sọ ni ọjọ́ kẹsàn-án dòlùhíjà nígbà bá rí oṣù dòlùhíjà ọjọ́ kẹsàn-án rẹ̀ là ń pè ní súnà ní kí á gbáwẹ̀ ní ọjọ́ náà ó lóore fún wa púpọ̀ kágbà anábì sallallahu alayhi wa sallam ó ní àwẹ̀ ni ọlọ́run a máa fi ṣe àfọ̀mọ́ ìpẹ̀ṣẹ̀rẹ́ ìṣàmójúkúrò kí n ta ti fẹ́nu kọ́ fẹsẹ̀ kọ́ ní dèdè ọdún kan ọdún tá a lò lọ́wọ́ òun ọlọ́run a máa ṣàmójúkúrò rẹ̀ fún mi torí ẹ̀ ẹ wá rí ọjọ́ àràfà ayé máa sọ fún wa òun náà ní ọjọ́ kẹsàn-án dhul òun náà ní ọjọ́ àràfà àwọn tí wọ́n mú ọjọ́ lẹ̀ tọmọdọ oṣù ọmọdánilẹ nìsín ẹ béèrè lọ́wọ́ wọn pé kàlẹ́ndà tẹ wò tẹsímọ pé on the eighteen òun ni abẹ́rẹ́ àwẹ̀ on the báyìí lápárí àwẹ̀ ẹ tún wò síwájú níjẹ́ òní ó jẹ ọ̀rọ̀ àràfà wọn á ní à rárá àràfà sáwọ́dí ló máa dìtánì yẹn pé tí sáwọ́dí bá sọ ni à ẹ̀rí nǹkan báwọn wọn yìí sọ ọmọ ọkọ bẹ́ẹ̀ bá jọ ọmọ ọkọ ni ẹ dúró pẹ̀lú àánú yìí ẹ dúró lórí ẹ̀ sáúdí tẹ̀ ń gbẹ̀mí lé pé yóò declare ọjọ́ àràfá oṣù ni wọ́n wò wọ́n á sáìtì múùnù tọ́mọ sáìtì múùnù sọ́dọ̀ arábíà wọ́n á declare pé wọ́n ti sáìtì múùnù o ọjọ́ kẹsàn-án èlì òun ni ọjọ́ àràfá o nílùú sáúdí ló ti wà nìyẹn sáúdí ò kí mú ọjọ́ àràfá lẹ̀ wọ́n yẹn múlẹ̀ wọ́n sáìtì múùnù ni so kí ló wá dé tó dájú pé ìfẹ́ inú ó ń astronomical calculation tẹ lò ṣé ńbẹ torí pé ẹ̀yin náà máa ń pè yóò nira fún yín nígbà kàlẹ́ndà yín bá sọ fún yín pé <laughs> ìjọ wednesday ìjọ monday ní àràfá kí sáwọ́dí wá declare ọjọ́ tuesday àbí ó declare ọjọ́ sunday àwọn yóò lálàsẹ̀ yín wọ́n hàn ẹ̀yin lè mọ̀ pé a ah, sórí yín dàrú nà ẹsẹ̀ lẹ́fẹ̀ ronú ni àbí àbí bì í torí ẹ̀ níta máa ń wò òun náà ni sighting of the moon òun ni sóhun ti yọ òṣùpá tó ti yọ tóṣù bá ti yọ tọ̀ ìtọ́lọ́run fẹ́ ká ṣe nínú oṣù yẹn nìyí á ṣe eléyìí náà sì nìyí kò yẹ lómi nínú àwọn kìrìtẹ́nì wọn ni oṣù ni wọ́n sìn ààfin oṣù gbogbo tí yóò bá ṣe láyé ìyẹn máa ń fi àsìkò sí a máa ń fi táìmù sí tábà wa lo táìmù ìsídà kó o lo oòrùn kó o fi ṣòṣùwọ̀n táìmù àbí kó o lo òṣùpá kó o fi ṣòṣùwọ̀n táìmù tó bá lo oòrùn tó fi ṣe òṣùwọ̀n táìmù ó ṣe déédéé nǹkan tí àwọn oníṣẹ̀ṣe ìlú róòmù tí wọ́n ń lò àwọn oníṣẹ̀ṣe ìlú róòmù àwọn náà ń lé lẹ́yìn tọ̀ tó bá lo òṣùpá tó fi ṣe òǹdíwọ̀n àsìkò tọ̀ ó ṣe déédéé tí àwọn ànábì ọlọ́run tí wọ́n ń lò púpọ̀ náà ànábì bàbá ìsirayílà Mùsá ni ìyẹn ni Jésù ni àbúrà gbogbo àwọn tó wá lẹ́yìn wọn náà tó wá bí fọ́ wọn gbogbo pátá òṣùpá ni torí pé òṣùpá máa ń bá alẹ́ wá ni alẹ́ sì jókòókùn òkùnkùn wà síwájú ìmọ́lẹ̀ òkùnkùn wà síwájú ìmọ́lẹ̀ tó torí ẹ̀ ló dá sí pé kìí ṣe tó bẹ́ẹ̀ pàwọn mùsùlùmí wọ́n ń bọ òṣùpá rárá wọn bọ òṣùpá òṣùpá wọn láti bá gbọ́ ọmọdé kúránì sọ yìí ọlọ́nilẹ́ tẹ́sí jòdó lè ọlọ́run ni ẹ gbọ́dọ̀ sìn ẹ gbọ́dọ̀ foríbalẹ̀ fún òṣùpá bẹ́ẹ̀ náà ní oòrùn wàsílólè láì lẹ́dẹ́ kàlápọ̀ gbóná yín kó tún ìyá òun tá a olúwa wa tó dá gbogbo nǹkan pátá òun la gbọ́dọ̀ foríbalẹ̀ fún tábà lọ́lọ́wọ́n bá sùn so mọ́ dára ẹ láàmú ee wọ́n sin oṣù wọ́n rin oṣù náà sin ìràwọ̀ ni wọ́n sin àṣìràwọ̀ ìràwọ̀ gánwọ̀ òun gánwọ̀ pa sùn bí àbárẹ́ ìgbàgbọ́ sínra òkè ṣe mùsùlùmí kẹfẹ́ nínú kẹfẹ́ mùsùlùmí àmọ́ ọmọ ènìyàn a nídìí tá a fi máa ṣe òṣùwọ̀n àsìkò tá a fi máa ṣe counting ìgbà a nídìí ẹ̀ àbí nílẹ̀ yorùbá náà ni tí wọ́n ń lò nílẹ̀ yorùbá tí wọ́n ń lò tó fi ń ṣe òǹkà tó fi ń ṣòṣùwọ̀n so yorùbá náà máa lo àwọn àwọn mímú ní wọn tó ń lò ṣùpá wọn ni oṣù di o oṣù lé mẹ́rin o oṣù lé márùn-ún o so wọ́n máa sọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá náà nìyí so àwọn náà wọn máa lo òṣùpá àwọn mílíọ̀nù sí ni wọ́n ti máa lo wọ́n máa lo oòrùn so ṣùgbọ́n èyí tó yẹ kéèyàn lo òun lè ṣùpá òṣùpá là fi ń ṣe counting tọ́wọ́n náà bá sì rí ó sì rí pé oṣù tó bá yọ yóò yọ ní déédéé ọjọ́ bí ọjọ́ bá ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ lòṣùpá náà ó mọ tóbi sí i nígbà tó bá wá tó ibi tán yányán wọn ní full blue moon ìgbà yẹn nìyí lọ wò dáadáa tí ò bá jẹ́ ọjọ́ kẹrìnlá yóò jẹ́ ọjọ́ kẹẹ̀dógún tó bá ti di bí ọjọ́ kẹrìndínlógún a tún ti máa dín yóò máa dín yóò máa dín yóò máa dín títí tó ti parí tó ntọ́lọ̀ lára tọ́lọ̀ tó bí ẹ̀ dá àwọn òṣùpá àwọn ìràwọ̀ nìyẹn ká sì máa fún wọn ṣe calculation ọjọ́ mélòó la ń lò lọ́wọ́ ìgbà wo la ti lò dì mélòó la ti lò sẹ́yìn mélòó ló kù fún wa tá a tún lò gbogbo tá a máa ń lò fún nìyẹn so la fi ń ṣe calculation so but àwọn aráàlú Rome nígbà kìrìtẹ́nì dé ìlú Rome tó dé ìlú Rome àwọn aráàlú róòmù tiwọn àwọn máa ń bọ oòrùn oòrùn náà máa ń bọ lẹ́sìn máa gbọ́ sàn sàn sàn sàn ó pọ̀ nínú kíní wọn so sunday àwọn mẹ́rin wọn náà máa ń bọ òṣùpá wọ́n ń pè ní moon monday monday níjọ́ tí wọ́n bọ oòrùn níjọ́ tí wọ́n bọ òṣùpá níjọ́ tí wọ́n bọ ìràwọ̀ níjọ́ tí wọ́n bọ gbá tí wọ́n bá wo oúnjẹ láàrin so àwọn báàlú róòmù àwọn náà gbé wọnú christianity láti máa lo oòrùn fi ṣe òǹkà ní ti ń bẹ ní Palestine kọ́ yẹn gbogbo àwọn anábì Israẹla pátá kò sí kan nínú wọn tó ń lo oòrùn òṣùpá làwọn náà fi ń ṣòǹkà torí bí yẹn bá fi òṣùpá tó fi ṣòǹkà nìyí òǹkà rẹ̀ yóò bọ́ sóṣù wọn yóò ṣe déédéé àmọ́ tá a bá lo oòrùn tá a bá lo oòrùn nìyí a eléyìí yóò yàpá síra wọn ẹ a yàpá síra wọn ó ṣe wọlé kó mọ̀ torí ẹ̀ ló dá sí pé òṣùpá níta àtúnṣe àtúnṣe àmì àsìkò àmì ìgbà tó wà fún nìyẹn kò wà fún kò wà fún nǹkan tó ti bẹ̀ lọ. so ẹlẹ́kẹta nínú àwẹ̀ òun náà ni sùyà mọ̀tòtò ẹ̀dẹ̀lẹ̀ hijab òun náà ni kí a gba àwọn ọjọ́ mẹ́sàn-án nígbà bá wọlé oṣù kejìlá sáńpẹ́ oṣù ẹ̀dẹ̀lẹ̀ hijab ó dà ànábì àmọ́ gba sallallahu alaihi wasallam pẹ̀lú pé òun ṣe wá lójú kòkòrò iṣẹ́ olóore lórí ìrànràn násìlà ní zikiru ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn àlùbẹ́ náà ní àbúrú bẹ́ẹ̀ àlùgbà so ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni siyamu yẹn ta sùn án wà sùrà kágbà ọjọ́ mẹ́sàn-án àti ọjọ́ mẹ́wàá nínú oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun níbàámu sí òǹkà ojú ọ̀run yẹn ní òṣùpá táǹkì oṣù náà ní oṣù muharram وهم اليوم التاسع والعاشر من شهر محرم ولا بأس بصيام اليوم العاشر وحده والأفضل صوم اليوم قبله أو بعده وني أواني ندك اسم ندك وا كذا فاتو ونيو torí pé àìdá ọjọ́ kẹwàá nìkan ń gbà eléyìí ò pè kò dáa tó tọ bàbá wa méjì ọjọ́ kẹsàn-án ká mú ọjọ́ kọkànlá ká fi kún ọjọ́ kẹwàá tọ tàbá arígbé tọ agbára ògbé àti ká gbẹ́yọ̀ kan ká gba ọjọ́ kẹwàá òun nìkan náà ni eléyìí náà eléyìí orí púpọ̀ sọmú ṣáàrù bákan náà ìgbà wẹ̀ nínú oṣù muharram oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun àwa lóyún oṣù kẹjọ la wà báyìí nísìn ramadan oṣù kẹsàn-án ṣàwàl oṣù kẹwàá ìlú Dhul-Hijjah oṣù kejìlá ọdún kan parí nù ààbọ̀ sọ́dún tuntun ọdún míì pẹ̀lú oṣù àkọ́kọ́ tá ń pè ní oṣù Muharram kíyàn gbá rẹ̀ nínú oṣù yẹn tọ́lọ̀ bá fi hàn lọ́rùn ó dáa ọ̀wà abdul siyami àtọ̀tọ̀wò olólórí jùlọ àwọn àwẹ̀ náfìlà fanabi rẹ́rẹ́ ọdún yàrá ọ̀hún tí àlẹ́ àlẹ́ ọ̀nàbí sallallahu alayhi wa sallam qala anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn abdul siyami ba'da ramadan shahru rahim haram wa abdul salati wọ́n ní irun ààwẹ̀ ọrẹ ààwẹ̀ ọrẹ ààwẹ̀ tó lọ́lá jù tí yẹn máa ń gbà lẹ́yìn Ramadan òun náà ní ààwẹ̀ ààwẹ̀ Muharram tó jẹ́ oṣù ọlọ́run torí kò lọ́lá jù gbogbo ààwẹ̀ náfìlà wọ́n ní ẹ̀ wá irun irun tó lọ́lá jù lẹ́yìn irun ọ̀ràn yẹn òun náà irun irun tí a máa kí ní òru ẹlẹ́kẹfà ṣìyá àmú sálẹ́sà ti ẹ̀yà ẹ̀rìn kúlẹ̀ ṣáà sọ̀wá من أوله أو وسطه أو آخره وسواء كانت المتتابعة أو متفرقة والأفضل تكون أيام البيت الثالث عشر والرابع عشر والخامس عشر ومن أربع وجه متى nínú oṣù kọ̀ọ̀kan inú oṣù kọ̀ọ̀kan ká gbà á sòwò lè jẹ́ ọjọ́ kẹtàlá ìkẹrìnlá àti kẹẹ̀dógún ìkẹtàlá ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún nínú oṣù kọ̀ọ̀kan nígbà mi sí òǹkà òṣùpá òǹkà ojú ọ̀run so eléyìí lára tó lóore ni kódà ẹ̀ẹ́rí mú wá lápá kan ní pé ààwẹ̀ yìí gan nípìnlẹ̀ gan òun lọ́lọ́run kọ́kọ́ ṣe lọ́rọ̀ yàn lé wa lórí kó tó ṣe rọmọdán lọ́rọ̀ yàn nígbà ọlọ́run wá ṣe rọmọdán lọ́rọ̀ yàn ọlọ́run wá ní ká fi ilẹ̀ káwọn ọgbà wẹ̀ mẹ́ta mẹ́ta ní oṣù mọ́ so ó lóore kí àgbà náà fílà ni àmọ́ kì í ṣe ọ̀ràn yàn síyàmù al-ithnaini wal-khamis àwọn ọjọ́ monday ọjọ́ thursday every monday every thursday àfi tó bá bọ́ sí ọdún láàánú gbà wọ́n yóò sọ hábọ̀lì ẹ̀kísàrò náà ṣùgbọ́n ní fi ṣàrò ṣàbàn wọ́n ní bákan náà kárẹ̀ rí pé a jẹ́ kí agbàwẹ̀ tó pọ̀ nínú oṣù ṣàbàn nínú oṣù tá a wà yìí wọ́n yìí sáàmù kó lẹ́ ọba sọ́lá ọbẹ̀ ramadan falaharam wọ́n ní bí yẹn bá gba gbogbo ẹ̀ tó gbà tí ó fi tún wọ ọ́nù ramadan wọ́n ní kò sí láì sí ń bẹ́ẹ̀. Ah, eléyìí ni láìpẹ́ ó fẹ́ wà ń bẹ́ kí ló dé torí pé ah, lóòótọ́ ìyàwó Aisha radiyallahu eh, eh, ta'ala anha ó ní káyọ̀ rasulullah sallallahu alaihi wasallam yasumu sha'ban kullah lọ́nà bí sallallahu alaihi wasallam gba gbogbo ààwẹ̀ rọ̀ fún oṣù sha'ban lódìdí yóò gbà tán àmín àwọn afáàní rárá gbogbo ẹ̀kọ́ ní máa ń gbà tán toró náà ló sọ fún wọn pé ká má máa gba ààwẹ̀ pọ́lé Ramadan sòdì tó ọlọ́run fi ṣe rọmọdán lọ́rọ̀ yàn mọ́tò ń ṣe àwẹ̀ míì lọ́rọ̀ yàn lé ẹ lórí inú oṣù odidi oṣù tọ òun ló di bí ọ̀rọ̀ sọ́dọ̀ sọ̀rọ̀ lọ́hà lè sọ́dọ̀ sọ pé ìdá sọ́sọ̀fẹ́ ṣàbàánà tí ṣàbàánà bá ti là á méjì fẹ́lẹ̀ tẹ̀sí mú ẹ̀mọ́ gbà rẹ̀ mọ̀ so làwọn àfáà òfin sọ pé àwọn onímọ̀ ṣàlàyé wọn ní fẹ́lẹ̀ tẹ̀sí mú tó bá ti mọ bá ṣàbàánà bọ̀ mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ò ní kan ṣe ni tó o pé mẹ́ẹ̀ẹ́dógún kò tó ní kó fẹ́ ó mọ̀ gbà rárá mà tó ti pẹ́ yọ ọ̀kan ló ti máa gbà ibi tó bá lè gbà ńlẹ̀ àmọ́ ọ̀rọ̀ àgbà wa jẹ́ kó dídàjì wá ìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ti yẹ adásí pé o gbọ́lá fún ìdajì ìdajì kejì nìyẹn léyìí tí ò sí ọlá kankan bẹ́ẹ̀ táàrẹ́ bì fún tó o kò lè mú báwọn àmọ́ tọ̀ ẹni tí òun ní ààwẹ̀ tí máa ń gbà ààwẹ̀ àládà monday thursday ìgbà tó bá bọ́ sí òun náà ọdún nìkan ló ní lé ká láǹfààní láti lè gbà àbí ayamu tẹsírè ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyà ọjọ́ mẹ́rin papọ̀ léléyà àwọn ọjọ́ mẹ́rin ni àìgbà àwẹ̀ nínú ẹnu kò lórí ijọ́ ọdún náà ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ náà ìyapa ọdún gbà méjì tó lékè ni pé a láǹfààní láti gbà àwẹ̀ nínú wọn. sọmọ tẹsọrọ àlàsì yá mi sọlẹ́sà sí ayamu dé ní sàbára sàlábà bí yẹn bá fi àwẹ̀ sàbánu rẹ̀ tí ó gbà tó fi mọ ní ọjọ́ mẹ́ta ní àwọn ọjọ́ funfun wọ́n máa ń pọ̀ ní ayamu bíi ọjọ́ funfun torí pé ìgbà ni òṣùpá máa ń funfun full blue moon òní ó yọ kódà bí òsín náà lẹ́pà àwa náà ó máa rí òye ìmọ́lẹ̀ ní ìgbà náà bí ẹ bá gbà wẹ̀ thirteenth fourteenth and fifteenth nínú ṣàbánà a kò sábòrò ń bẹ̀ wọ́n yẹn lẹ́nu jẹ́ súnmùfà fi kó lè ṣáà kódà bọ́lẹ́pẹ́ ni yẹn ní kì í gbà bẹ́ẹ̀ ní gbogbo oṣù wàkárí ẹ bá dọ́kọ̀ ọ̀là náà ìfúdá òsì yẹn ń bára mẹ́sì ní ṣàbán ilẹ̀ lẹ́mẹ̀kánná làwọn àdà tún sí yá mi àwọn àlẹ́ yìí kọ́ wọ́n ní àwọn apákan náà onímọ̀ wọ́n kọ́ kíyàn bẹ̀rẹ̀ ààwẹ̀ náà sílá ṣàbánì rẹ̀ nígbà tí ṣàbánì ti dá sí méjì so àfẹjọ́dá pé tọ̀ òun máa ń gba ààwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú ìgbà yẹn ni abẹ́ni tó ní gbèsè tó fẹ́ san òun lè san wàdí tó náà àmì síyán bára ní fi ṣàbánì mọ́tàlá fún fi síhátì àwọn ní àdìsọ ní pé ká máa bẹ̀rẹ̀ ààwẹ̀ nígbà oṣù ṣàbánì bá ti dá méjì wọ́n lẹ́nu òkú lórí ilẹ̀ ẹ̀lẹ́làṣọ́ àtàrà alìhàdé alàdọ́ àfi ọ̀gọ̀rọ̀ àfà wọn ni ó lẹ̀ wọ́sàábà bá dọ̀lù pọ̀pọ̀ ha sọ́nà ṣàrù rọjà àwọn mìíràn àwọn afọ́n fíkì wọn ni ìyẹn lè gba àwẹ̀ rọjà bù ju àwẹ̀ rọjà bù làwọn bá máa ń pè ní àwẹ̀ arúgbó gbọdọ̀ dájú pé kò sí ẹ̀rí tí ó fẹsẹ̀ múlẹ̀ lé lórí ẹ̀ mẹ́ta pọ̀ wọlé ra wọn ìkan tí òun dá dúró arábìnrin sọlá fún mẹ́ta wà lẹ́yà ẹni zulukada zulhijja zulukada zulhijja àti muharram lẹ́yìn náà àti rajab so لأنه من عشر الحرم وكره بعض الفقهاء تحري صيام شهر رجب ṣáàrù rọ́jàbí kò lè ẹ̀sùn àwọn míì kọ́ kíyàn gba gbogbo gbogbo àwẹ̀ rọ́jàbí gbogbo onú rọ́jàbí fi gbà àwẹ̀ لأنه لم يثبت النبي صلى الله عليه وسلم حديث في ترغيب في تخصيص رجب الصيام torí pé kò sí ẹgbà wa kan tó lálàáfíà dọ́dà nàbí sallallahu alayhi wa sallam tó ṣe wá lójú kòkòrò ìdáwẹ̀ gbà ní oṣù rọ́jà bá wọ́kẹ́ ìtàzó ìkẹrà ha pé sọ́ọ́rọ́ bá dọ̀ rọ́jà bá àwọn míì ní bí ẹ̀ bá fẹ́ tó bá wù tó bá gba àwọn apá kan nínú ẹ̀ ẹ̀hẹ́n so kò sá burú níbi eléyìí pé kàrá ẹ̀ nìyí ìyí tó pọ̀ fún wa ká má ṣe é so àti mọ́ bẹ́ẹ̀ nígbà tá a fi gbogbo oṣù gbà wẹ̀ ọ̀sùn yá lóyún tó lè máa rẹ́ ìrìn àbí àdúgbà gbogbo papọ̀ hátara ẹ̀yọ̀kan ọtí sọ̀rọ̀ òbí sọ̀rọ̀ àti gbọ́dọ̀ àti sàálẹ́sà pẹ̀lú àwẹ̀ wọ́n yóò fẹ́ràn mọ́ sọ́nù yọmí àlẹ́dẹ́ yìí wọ́n ṣe léwọ̀ fún wa kẹ́gbà àwẹ̀ ní àwọn ọjọ́ ọdún méjèèjì wà á sọ̀rọ̀ ìlú àmàlẹ́hu yóò fẹ́ràn mọ́ sọ́nù yọmí sẹ́k bákan náà àfi ń gbà àwẹ̀ ní ọjọ́ iyèméjì ọ̀dọ́ tá a wò pé ah ṣé ramadan jẹ́ ní àbọ́là èmi àbọ́là yẹn ni pé ṣóṣù ṣàbán ṣó tán lé ní àbí òtán lọ́la ṣàbán bá pé twenty nine ṣe rí ọjọ́ alẹ́ tààtì yẹn ni àmọ́ kò súnmọ́ òròṣù àmì òròṣù tó máa róṣù ọjọ́ kejì ó jẹ́ first of ṣàbán ramadan tí wọ́n bá róṣù á ka ọjọ́ mọ́ ṣàbán sọjọ́ ìtiwádìí kí ni ọjọ́ iyèméjì sọjọ́ iyèméjì àìgbáwẹ̀ ń bẹ̀rẹ̀. وهو يوم الثلاثين من شعبان إذا صامه الاحتمال أن يكون أول رمضان ونزيه بعض بعض بيا قل جن رمضان ولي يملي انتسني وكدي كاتو وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أنا بلا تقدم رمضان بصوم يومين بصوم يوم ولا يومين وني أي في أوجه كان أبوجه ميجي ká fi síwájú rọmọdán táwa lẹ́kọ̀ọ́ ilà rọ́ọ̀dù mẹ́kẹ́rin yà sùn sọ́mà wọ́n lè yẹsùn àfẹ́tí má ti ní àwẹ̀ tí máa ń dáàbò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun lè gbà á fàfọ́ọ̀mù yà mọ̀ṣákì mìíràn tẹ̀ka ló fọ̀tẹ́nà tọ́ á gba àwẹ̀ ní ọjọ́ yìí méjì nínú ìkọjá àlà àti ìlàbọnilọ́rùn ìtọ́lọ́run ló lábọ̀ àlọ́run wàyí sàmìlẹ̀ ìtìyà àti mọ̀ṣọ̀rọ̀ hmm, kò èyí tí àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ lórí rẹ̀ ni wọ́n sunna lil muslim an yasum ma'a an-nas alladhina fi baladihim èyí tó jẹ́ sunna fún mùsùlùmí òun náà ni kó gba àwẹ̀ pẹ̀lú lú àwọn aráàlú rẹ̀ kama fil hadith ẹ bá lábẹ́ sọ fún wa pé as-sawm yawma tasumon wal-fitru yawma tuftirun àwẹ̀ yín nígbà gbogbo aráàlú bá bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni ìtùnú yín náà nígbà wọn bá túnú náà ni. ويجوز صوم آه، يوم آه، يوم يوم الشك لمن كان يصوم القضاء او وقف عاده له كمن كان يصوم يوما ويتر يوما وني انتو لي مونيتي في با ودو يمجي ونترا سبتو اون سان بيستي اول سان بيستي نور ابن تي او تي مان با بو تيلي تيلي كو سي بي ريد مان با ريدو اوجو كان تو في كان لي ابن مان با وكان يصوم الاثنين والخميس ومن بعد ما نبي عطي أو كان يصوم شهر رمضان بين ثمان ده نيو نيو نيو نيو شو شعبان سو دول موني ونا المين سو يحرم صوم أيام التشريع وين بقى أنا أيضا ما تعال لين يودو دونالية ونا نقال باوي لنوي وهي ثلاثة الأيام بعد عيد الحادي حا وده ما تعال لين هي الحادي عشر الثاني عشر والثالث عشر من شهر ذي الحجة وجوكو كلاي كجلات الكتلة ويجوز صيامها في الحج لمن لم يجد الهدي àmọ́ ẹni bá ń ṣe hajj tó wọn ò ní owó tó èrò pa ẹran ẹran àdáyà tọ̀ òun ó gba àwẹ̀ ìkìyè yóò gba àwẹ̀ tó lè yóò gba àwẹ̀ ẹni yóò gba ní hajj wọ́n yóò kọ́ ọ́n sọ́ọ̀bù dáàd wọ́n ní bákan náà ẹ̀sí tí wọ́n á pọ̀ fún wa òun náà ni kí a máa fi gbogbo ojoojúmọ́ fi gba àwẹ̀ وأجاز أكثر العلماء في المدار من أصدر يوم يوم يومي العيدين وأيام التشريق wọ́n náà wà fáà mi ní ìyẹn fi lè gba àwẹ̀ ọdún àwẹ̀ odidi ọdún kan onígbọ́dá pé ẹni yẹn nìyí tó bá yọ ọjọ́ ọdún méjèèjì àti ọdún mẹ́ta lẹ́yìn ọjọ́ ọdún ọ̀ràn iléyà tó bá yọ kúrò àmọ́ bóyá wà gbogbo ẹgbẹ́ àwẹ̀ yányán pé ẹni yẹn nìyí haram ni àwọn afáwọn kọ́lé fún wa. إذا لم يشف عليه فرض الصيام so tí o bá ti rárá burú mẹ́ tó fẹ́ gbà lọ́dún kan àmọ́ àwọn ọjọ́ ọdún kò yọ kúrò wọ́n lọ́mọ ìdọ́ yìí léyìí ṣàkà ìgbà awẹ́yẹ sì lè yí kò fi kó nira bá ìwọ̀ kan tọ́lọ̀ ńlá bọ̀ lọ́rùn wọ́n á bọ̀lù síyàm àmọ́ àwẹ̀ tó lóore jù òní sọ́mu yọmi wọ́n ìfọ̀rọ̀ yọmi kágbà lẹ́ni ká má gbà lọ́la kágbà lẹ́ni ká má gbà lọ́la lèmọ̀nà àtọ́ àkọ́kọ́ wọlé ní ẹ̀ṣọ́ fẹni bá ní kàkọ́ láti lè gbà irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ tó dáa tí yẹn mọ́ gbà nìyẹn ànábì sallallahu alaihi wasallam ó láwẹ̀ ni àwẹ̀ ànábì wa dáwúdà nù ọ̀rẹ́ dávidi tí mọ́ gbà sallallahu alaihi wasallam òun nìyẹn wọ́n yìí kọ́rọ̀ wọ ìfọ̀rọ̀dọ̀ yẹn mi dùn wọn bí siyan bákan náà ọkọ̀ fún wa kí a fi ọjọ́ jímọ̀ nìkan ká fi gbàwẹ̀ ká dá àwẹ̀ ọjọ́ jímọ̀ gbà ilé ayé ọ̀sùnmọ̀ yà ọmọ nǹkan bla àwọn olè mọ̀ bàdà àfi tá a bá fi ọjọ́ kan kún un síwájú àbí lẹ́yìn agba thursday friday àbí friday saturday wàkàrí abájọ ìrẹ̀lẹ̀ máa ìfọwọ́dọ̀ yẹn mọ̀sáfù bíi siyan àwọn apá kan nínú àwọn onímọ̀ wọn ní àyè sí ọjọ́ saturday nìkan gbààwẹ̀ ká dá saturday nìkan gbà wàhadìsù náà yà ni siyan ìlú mọ̀kálà fún fi síyàtì lè ìtọ́rọ̀ àbíhì ó dẹ̀ dájú pé àdéhùn tó sọ fún wa yìí pé fi sátidé gbààwẹ̀ nìkan á ẹnu àwọn àpòkò lórí ìdálàfíà àdéhùn nù wàkíl àwọn mẹ́rin náà mọ̀ sóòpù wọn ní a lè dá a gbà ẹ̀rí tó ní a máa ń gbà ẹ̀rí nǹkan ẹ̀rí mi ti wá tó fi parẹ́ wà á sàrò ìfọ̀kọ́ hàn wọlé ayé kúrọ́ ìfọ̀rọ̀ dẹ̀ yẹn mọ̀sán tó fi sí yàn àwọn mi ọgọ́rọ̀ àwọn àpò ní pq wọn ní kò sàbùrù bẹ́ẹ̀ kí yẹn dá sátọ̀dẹ̀ gbà bẹ́ẹ̀ láàrin náà wà fáà dání rárá àgbọ̀dọ̀ gbà rárá rárá kí àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ dá gbà nínú sátọ̀dẹ̀ wọ̀lẹ̀ bá Kada dá ọjọ́ jimá ká dá fi gbà wẹ̀ àbí ọjọ́ sátọ̀dé ìdá wa fakọ̀ àádàtán tó bá bọ́ sí ọjọ́ tí ààwẹ̀ tá a mọ̀ ń gbà bá bọ́ bẹ́ẹ̀ kàmíyà súnmù yà ọmọ níwájú sórí yà ọmọ nù bẹ́ẹ̀ tí wọ́n gbà wẹ̀ balẹ̀ nì wọ́n gbà ọ̀la balẹ̀ nì wọ́n gbà ọ̀la ní tó bá fi lè gbà ní wẹ̀ẹ́sì òní gbà tọ́sí ọjọ́ friday ó gbà tó bá fi lè gbà ní tọ́sí òní gbà friday sátọ̀dé ó gbà rú ẹni yẹn ẹ̀rí wípé ààwẹ̀ tí òun bá bọ̀ ló bọ́ bẹ́ẹ̀ yustahabu siyamu hupa yomi arafa aw ashura àbí ọjọ́ tí ààwẹ̀ súnà kan ó bọ́ sí ọjọ́ sátọ̀dẹ̀ àwẹ̀ àràfá àwẹ̀ aṣọ́ra àbí ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá bọ́ sí sátọ̀dẹ̀ a lè gbà pé kò sábòrò níbi eléyìí wàlá yajuzu lil mar'a an tasuma nafila wàlá yajuzu lil mar'a wọ́n ní kò tọ́ fún obìnrin an tasuma nafilatan wa zawjuha ilà bìtẹ́tìmẹ̀yìn obìnrin kì í dá àwẹ̀ náà sílà gbà o àyàfi pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà ọkọ rẹ̀ ń bẹ́ travel wọ́n jọ ni wọ́n fẹ́ níjọ monday ọ̀la monday mo fẹ́ gbà wẹ̀ gbígbà yọ̀ǹda torí pé ọkọ ìyàwó ó lẹ́tọ̀ọ́ sí ìyàwó anytime ìgbà tí lẹ́tọ̀ọ́ sí anytime ramadan ó gba ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó bá gírántì yẹ tó bá ti gírántì yẹ ò lè gbà wẹ̀ ẹ̀rí torí pé násìlà ló fẹ́ sùn tó bá ti gbèsè rọmọdánì nìyẹn fẹ́ eléyìí ni àṣẹ ọkọ òsì ń ẹ̀tọ́ ọtọ lélẹ́yìn àmọ́ ọwọ́ ọkọ òun ní bẹ̀ tọ́ abẹ́lẹ́ ọ̀dọ̀ Allah subhanahu wa bá ní ìjọsìn fún wọn. insha Allah àmọ́ tẹ̀síwájú ní ọ̀la ìdájọ́ tí ó pọ̀wọ́lé òun náà ní àkàmú al-i'tikaf òun ní àwọn ìdájọ́ nípa bá a ṣe máa ṣe i'tikaf kọ́lọ́kọ́ síwájú ọ̀la lọ wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa wala wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.